ẹ kú lé o. àmọ́ mi eh. ah, ẹ káàbọ̀. tí ìgbà káàbọ̀ nǹkan ẹ eh, ṣé kò yẹ kó a bá mi ní rí ní ṣọ́ọ̀bù ṣé mo láti school. àmọ́ ah, mi má bínú ẹ wo gbogbo assignment tó fún mi láti school ó pọ̀ ni mo ní kí n sáré attend sí ẹ má bínú. assignment ẹ pọ̀. bẹ́ẹ̀ni mọ́mí. ní kí ọmọ ẹ̀ tí sọ̀rọ̀ lórí school fees mi ó máa bẹ̀rẹ̀ sí nílé wa lọ́túnla. ẹ gbowó skul lọ bàbá ẹ kí ló tí kò lè sọ wọn skul títẹ kí ló ṣẹlẹ̀ kí ló dé ṣèbó tí wọn skul àwọn àbúrò ẹ kò sọ ti tàmí nìkan ó sọ ti dẹ́sán tí wọ́n ti lò kò sọ wáyé tí ò lè sọ wọn títí ẹ ṣé kò lè sọ wọn ṣe ṣe ṣe mi ò try ni mo ṣàṣe wọ̀ bá tèmi náà lè ṣe kóun náà sọ owó oṣooṣù bí bàbá ló jẹ́ ẹ sọmọ kọ́ ni ẹni ṣó kì í sọmọ ni ẹ kí ló tí wọ́n lè sọ wọn skul ṣé ìbáṣe bí àwọn tó kù bí ṣe bí òun tra àti sọ̀rọ̀ sí mi ni ó ṣe wo bí kò kú pè mí directly kò bá mi sọ̀rọ̀. ẹ ẹ ǹjẹ́ ò ní ǹjẹ́ ò lè ẹ sanwó sukú ọmọ yín ẹ sanwó sukú ẹ. owó tèmi fún ẹ ní two weeks ago pé owó oúnjẹ lélẹ́yìí o ìyẹn kọ́. Ah, kí ló à ń wíru òun wíru owó oúnjẹ owó sukú báwo ló ṣe jọra wọn ṣé owó tá a bá fi jẹun la máa fi sanwó sukú ọmọ ni. ìgbà tí wọ́n bá ṣe díẹ̀ nínú ẹ̀ ìwọ ò lè ṣe tó kù ni. Ah, ah, díẹ̀ gbọ́ kí ló sọ lẹ́nu tó ń dùn lẹ́nu ẹ̀gọ́ náà ẹ ṣé mi ò kí gbìyànjú ni ìwọ bá tí mò ń parí ṣọ́ọ̀bù ṣé mi ò lóní ẹ ẹ ló lọ fi ẹ̀ fowó jẹ òun gan àní kò sọ ọ́sùpọ̀ mọ́ sọ́kòsọ́kòsọ́ ó ṣe díẹ̀ ń bẹ̀. bàtà mi fowó oúnjẹ lẹ̀ tí everybody jẹun tí mo bọ́ the whole house. ṣé o jẹ bẹ́ẹ̀ ni. ẹ èmi inclusive mo wà ń bẹ̀ mo wà ń bẹ̀ yẹn sí. but kí ló rọ̀ tó bá sanwó school ẹ̀. ah kí ló ń sọ yìí náà ah òde sọ̀bì ẹni pé kinní kan ṣọmọkọ́ lòun ni ṣọmọkọ́ ni àbí ṣé torí pé ó jẹ́ obìnrin ṣóbìnrin ò kí sọmọ ni àbí wọ́n wọ́n sọkùnrin sí mi nídìí tí mi ò fi fún ẹyin ìgbé wa sọ pé kinní kan. plan ni pé o fẹ́ fòrò ẹ̀mí mi àbí. fòrò ẹ̀mí ẹ̀bí ti bá wo nǹkan tẹ́mi sọ ni pé ọmọ sanwó sukú ọmọ ẹ sẹ́ owó oúnjẹ àti owó sukú wọn yàtọ̀ síra wọn ọmọ sanwó sukú ọmọ ẹ má bàbá ìsọ̀ yẹn jàre má fọmọ kankan mọ́kọ má fi kọ́ kẹ́kọ̀ọ́ rárá ni kò dáa kò dáa obìnrin ni ọmọdé ni bó ṣe wà yí pírẹsidẹ̀ntì ni lọ́la mm. bó ṣe wà yí prime minister rẹ lọ́la ọmọ sanwó sukú ọmọ tèmi. nílùú táwa wáyé náà yìí <laughs> bẹ́ẹ̀ tí ì rẹ̀ rí pírẹsidẹ̀ntì obìnrin tí ẹja já má pa sí apá ẹ tì ṣé mi gbìyànjú tó. wọ́n gbà tó mọ̀ pé ọ̀tọ́ bá bọ́ ọmọ ṣe kí ló tó fi pàlákàrà ṣé dandan ni kò fẹ́ àwọn méjì ni is it by force. ẹ ibi tó ibi tó lọ. ẹ ibi tí mo lọ nìyẹn tèmi ní pé kò sówó sukú ọmọ tèmi. Eh, bone of contention. whatever the case may be bó ṣe wà yóò rí ni ọlọ́run rẹ̀ ń jẹ́ kó dìrù àkọ́bí inú ilé yìí ni ó máa sówó sukú ẹ̀. dáúdù náà ń pè lákọ̀ọ́bí kì í ṣe ewu rí. ọlọ́run sọ fẹ́ fọ́ sọ fẹ́ mọ̀ àyù gbogbo ṣe wà máa sówó sukú ẹ̀ láti sukú ọ̀ lè lọ síbi kankan má fi ẹ̀kẹ́wọ́ lọ má fi ẹ̀kẹ́wọ́ lọ ṣé mo fọkàn ẹ. o fọkàn mi báyìí sísè tó já mi lẹ́bù. èmi jẹ́ ẹlẹ́bù níbo ta lẹ lẹ́rìí ẹ ta ni witness. orí. ó kò rọra tí ó kò fọwọ́ kàn yín ni. ó kò fọwọ́ kàn yín ni. mi fọkàn mi tẹ ah, fọkàn ṣé mo ta ló fọkàn ẹ ta ló fọkàn ẹ mi fọkàn ẹ o lè lọ́sẹ̀ kọ́kọ́ ṣáà tó fọwọ́ ni mi fọkàn ẹ mi fọkàn ẹ. yé mi. I mean, ń feel but ṣe ń feel trust me but now you sef talk and say marriage dey get in ups and downs say person gats endure you understand Maybe say i no feel help but my side no just pure if not i for just contribute even if na small thing you don't understand What's ah. think am abeg. you know the place where the problem dey. e tó ń pa mí jù báyìí tó ń jẹ́ kí bàbá olówó sùn ọmọdé as in it's killing me it's killing me she has been home for like for some days now and i can't kò yé mi ká tẹ̀ pé mo lè rówó school ẹ̀sán ni títí ẹ bá ti kú òǹbẹ tó kù yẹpẹrẹ. mọ́mí eh? ṣé a ti sọ fún yín pé kẹ́ má wọrí ẹ má wọrí nípa school ọlọ́run á pèsè. <laughs> ọ̀rọ̀ owó ni wọ́n kàn sọ lẹ́nu ọlọ́run á pèsè jọ níbo ṣé ọmọ Margaret Thatcher tẹ gbé sílé tí dáàdi ẹ lọ kó wálé ló máa please i beg of you don't even go there kí ló ṣẹlẹ̀ má má da sọ̀rọ̀ lórí wa abeg abeg na all of us know wetin dey go on for this house since when they carry that i no even know wetin to talk describe you ma whether na wish abi na wizard come this house how money go take come out when be say na she dey na she dey share for house everything wey your husband go do na she you you, you no know uh, your school fees yeah. when time come. ee hey, ma change the topic Eh? ó yá continue mò ń gbẹsẹ ṣé bọ́ọ̀ ń bú mi kí tó dé ni òun ṣàlùbẹ́ẹ́bẹ́ẹ́bẹ́ ó sọ̀rọ̀ sí mi. Eh. tó bá mọ̀ ipò olórí láyà ipò mọ̀rọ̀ sọ dáadáa ó yá bẹ̀rẹ̀ sí máa tún sọ wájú mi báyìí. no kí ẹjọ́ torí ọlọ́ọ̀ ẹgbẹ́nu dákẹ́ ìyáálé mi mi ò tí ì bá sọ̀rọ̀. ẹ dúró náà ṣé mo wá ń bẹ̀rù yín ṣé òótọ́ kọ́ ni kí ló ṣẹlẹ̀. òótọ́ ni pé kí ni o. àǹtí eh, ah, ah. calm down ah. wetin láti ìjọ́ tó ti gbé wọnú lé ní gbogbo everything ti ṣe kí ni problem yìí gan ṣé ọlọ́pàá àti mi ni. ṣé o ya wèrè náà bọ́lá ìbùkún lélẹ̀ ni àwọn olórí fi nkechi nkechi máa ń wọ máa ń wọ ẹ̀dá ló ṣe o ṣe rẹ̀ eh, ẹ̀ tó bẹ̀ wọ bí da wọ bí da ṣọ́rọ́ ṣọ́rọ́ dada ò lè ja ó làbúrò tó ṣá prapra kó tí ì jẹ fún iṣẹ́ o ẹ̀mí eh, eh, ò ránṣẹ́ kò tó ṣe ẹ̀mí ọgbàgbà mi tó máa wọ ẹ̀ bá sọ orí ẹ̀ ti dà mí orí ti kò ti yí wúṣkà bẹ́ẹ̀ sí dá ah. orí kò ti yí kí lè ṣe ẹ̀mí ò máa ń jọ́wọ́ ọ̀rọ̀ máa kọ́ ilé

àròlé. Eh, eh, àṣírí kọmẹdì lẹ máa rí. Ah, ọ̀dẹ̀ ìwọ ò mọ nǹkan tó ń pè láròlé nílẹ̀ yorùbá ó mọ̀ pé gbóná ni wọ́n ẹ mọ nǹkan kan àròlé èmi gangan èmi gangan ni mo bí olú ọmọ original ọmọ eléyìí báyìí wọn kàn fi ṣòfò dànù. ẹ wo kò sí kankan tẹ lè ṣe ṣé nínú ilé ìyẹn mi àti ajọ máa ná ọtọ bíi owó ni. bẹ́ẹ̀ ni lèmi àti náà ẹ lè ṣe anything ẹ kàn ń dọ́nu lásán ni jàre kí ló ń kí ni. kò sí wàhálà mo pàlùfẹ́ yìí mẹ́tẹ̀ẹ̀ta ṣẹ́ ti gbọ́ kí ni kò sí nǹkan tẹ́ lè ṣe ẹ̀kọ́ gbogbo ilé ìtẹ̀ṣe fìràpàpà ni ẹ̀wọ̀ ẹ má wọrí ti yín o nothing wey she go fit do no just no fall for am at all kí ni who dey fear her on top wetin. ẹ kíyè sára o ká máa bá una. are you fine? ẹ where is Thursday? ẹ ti tẹ́ jí mọ́mí da ẹ̀ ẹ ṣe wa. ẹ àwa yìí sọ. ẹ wò ó fẹ́ sáré débì kan ni mo ní kí n wá kó àwọn ọmọ yìí sílẹ̀ oúnjẹ wa. mi fẹ́ fi wọ́n lẹ̀ sílẹ̀ ni because ìyáálé mi nìkan ló wà nílé ah, inú òde ṣe fi sórí òrùlé sùn mm-hmm. ọlọ́run kó ṣàánú wa mm. inú mi mo mọ̀ mi ò mọ̀ inú ọmọ làkejì mi <laughs> ẹ wo tí mo ṣe wá ń kó wọn sí bíbá yìí ọkàn mi balẹ̀ ju kí n kó wọn sínú ilé mi lọ. Ah ẹ ẹ má worry àwọn ọmọ yín wà in safe and bẹ́ẹ̀ ṣe wà important sí mi làwọn ọmọ yìí ṣe wà important sí mi ẹ má worry ìjà sí i. ẹ wo ẹ tiẹ̀ nídà àti làágùn jìnnà <laughs> ẹ̀yin kọ́ lè máa ròyìn ara yín fún mi èmi mọ̀ yín dáadáa ni bí mo ṣe wà yìí mo ní hundred percent assurance nínú yín lórí àwọn ọmọ yìí o mo in fact ibi tí mo nígbàgbọ́ nu yín dé mo lè kó àwọn ọmọ ìsọdọ̀ yín títí láéláé <laughs> eléyìí gan tó tiẹ̀ délé lánàá ló dẹ̀ bẹ̀rẹ̀ sí ń kùn kínní kan wọ́n mi i want to tell you something where we were at kínní kan eh. mo ṣọ̀tì ẹ̀ ọ̀pọ̀ ní pé kínní nǹkan náà kí ló tún fẹ́. àbí kí ló fẹ́ sọ. bóyá ó fẹ́ sọ pé mi ò jẹ́ kóun ṣeré lánàá torí lánàá báyìí ó fẹ́ lọ tó ń bọ̀ tà mo máa ń padà sínú ilé báyìí kan tó ok i'm sorry i will let you play. ẹ̀yin lè lè bá mi handle wọn dáadáa gbogbo nǹkan tẹ ẹ bá ṣáà ẹ bá mi tọ́jú wọn dáadáa ok i'm going eh will see you very soon ok my love bye bye. mo ti fẹ́ bọ́lẹ̀ nìyẹn mo lọ mò ń bọ̀. tọmọkùnrin kò séyìí tí kì í ṣọmọ. ẹ bẹ̀rẹ̀ kó bá wa wọ́n tá a bí kò sẹ́ni tó mọ̀lú ọmọ àfi bá mi ọ̀run ẹ jẹ́ ká. Ah, ẹ kúlé o ẹ pẹ̀lẹ́ ìyáálé mi. Ah, ah. èwo lẹ ṣe. mo wà pa. mo lè ti wá ń bọ̀ tẹrùtẹrù. ah hey èmi ọmọ ọlọ́mọ láàrin èrò mo lọ ṣe shopping ni ọlọ́wọ̀n bá ń gbọ́ mo lọ ṣe shopping sáyé mi ni. ṣé bí mo ṣe wọ bùtíkì yẹn báyìí ojú mi kò ń ṣe wá ṣe wámú wámú wámú wámú wámú wámú ni gbogbo ẹ ṣe rin gidi bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn mo yẹn ṣàlọ́tún bẹ́ẹ̀ ni mo ń ṣàlọ́sẹ̀ tẹ́ bá rí àwọn àkàrà tí mo rà sínú báàgì very lovely ones oríṣiríṣi léèsì mo kàn ń ṣà mo kàn ń rà ni mo kàn ń bì happy mo kàn ń ṣe yùngbà yùngbà yùngbà yùngbà ní tèmi bí ọmọ ọlọ́dún. <laughs> àgbà tó kúkú lómi nínú mo kí wọ́n ń pariwo. ẹ kọ́ mi gè. because mi ò béèrè pé báwo lọmọ ṣe ṣorí mi ò béèrè gbogbo ẹjọ́ ilé ìtótó yìí. ẹ wá sọ pé kí ló ṣe. mo sọ kọ́kọ́. ọlọ́ọ̀rọ̀ ẹnu yín ò dá alábòsí dẹ̀ ní tẹ̀ dàbí òṣùṣù ọwọ̀ yìí ọ̀rọ̀ ẹnu yóò da rárá àti rárá èèyàn tó bá rí tẹ́ jókòó kalẹ̀ bí omi adágún sí bíbẹ̀ àwọn ọmọ ọmọ pìtì yín wọ́n máa rò bóyá ọmọ ṣẹ̀kú mọ́ yín lọ́wọ́ ni wọ́n rò bóyá ọ̀fọ̀ kan ló ṣẹ̀yìn ipe arábìnrin yìí o kan kìnnì kan kó tiẹ̀ lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹnu yín òṣìwà ẹnu yìí ó máa yà lágbárí yín ni èmi ni àgbà tó bá lómi inú ah, <laughs> ó ga tẹ̀ ti gbọ́ gidi gan ni o. Mm -hmm. ẹ jọ ẹ kó ṣìlọ kẹgbẹ ẹ má gbé ẹgbẹ má bínú òfò yín lọ ẹ má kí mi ní kí ìyá o ẹ má kí mi ní kí àbòsí ìyá sófo ẹ wò ẹ jẹ́ kémi fi hàn yín o ẹ jẹ́ kó fi yé yín o tó bá jẹ́ pé ẹ mọ bó ṣe ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ jẹ́ kémi fi yé yín o ṣẹ́ ti rí. atm ah, ọkọ wa kọ́ nìyẹn. atm ọkọ ẹ̀yin mélòó atm ọkọ tèmi ọkọ tèmi adùnbárìn máa tó ṣe atm ẹ ló wà lọ́wọ́ mi yìí ẹ abẹ́ mọ̀ bóyá ń lọ ni èmi ni mo ní pínì lọ́wọ́ kọ́kọ́rọ́ tó ń ṣí tó ń tì ọwọ́ tèmi ló wà ṣó ti yé yín oye tó bá wù mí báyìí ó ní mo ná délì mo kàn máa tì í sí ni ó kàn máa pọ̀ ní ṣàrà unlimited ni abẹ́ gbọ́ kò ń ṣẹ̀yìn tó ń kàlé lọ́wọ́ ṣó ti yé yín so ẹ má máa sọ̀rọ̀ àgbà kan tó bá lómi inú kan ẹ máa pòwe òṣì orí burúkú ọmọ kó tó là fọ́tí lọ fún yín ṣe ti gbọ́ ìṣì ó wà lára yín alábòsí òṣì ìyá àjẹ tó bá ya yín ẹ padà lọ wá bí dànù. What will be will be ẹ kíyè sára ẹ jẹ́ ká ṣọ́ra Madam ẹ pẹ̀lẹ́ mà báwo lẹ ṣe ń feel gangan. tí ẹ̀yin wàrà ń gbé mí tí wàrà ń gbé pọ̀tẹ̀ wà ń rìn mí wá láti inú. pẹ̀lẹ́. Ah, ah, mọ́mí ẹ sọ ti constant orí fífọ́ fún wọn ni. ẹ ẹ òótọ́ ni orí náà fò mí ẹ sún mi wá. firstly ma ẹ máa ní láti ṣe test so and ẹ má bínú wa when last lè treat malaria. ó ti pẹ́ ọ̀hún mi tẹ̀lé rántí. ok. ẹ gbà ẹ máa ní láti lọ ṣe tẹ́sítì yìí any lab tẹ bá like ẹ lọ ṣe tẹ́sítì yìí so tẹ bá ti ṣe tán kẹ́ mú result yẹn wá sí hospital ó wà very important Okay, ma ẹ ṣe ma ok ma ẹ pẹ̀lẹ́ mà ẹ má fara lẹ̀ mà ẹ pẹ̀lẹ́ mà ẹ má fara lẹ̀ ẹ fún àrò dàbọ̀ mà. mọ́mí kí la máa ṣe báyìí. wo títẹ̀sí kan ló bá mi sìn ọ̀rọ̀ owó iléèwé ẹ̀ ló ṣe pàtàkì ṣé ká ṣe fi tẹ́sítì lẹ̀ mo ṣe lè mánéjà ara mi. mọ́mí ìlera lọ́rọ̀ ẹ wo ẹ jẹ́ àgbẹ̀ ti skul sẹ́gbẹ́ kan o a máa kọ́kọ́ wá nǹkan ṣe sí tẹ́sítì yẹn náà. kí n fi skul fees sílẹ̀ ayélujára mi ò ní jẹ́ ayélujára mi ò ní jẹ́ skul fees yẹn ni mo máa ń láti kọ́kọ́ wá tó bọ̀ bá ti lọ sí skul má wọrí i will be fine. mọ́mí ẹ má wọrí ipa yẹn ẹ fi skul fees sílẹ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ tọ́jú yín ṣé mo lẹ́lò mi ní mi ṣáà lókè mi lẹ́yìn ọ̀rùn ewo ní skul máa lọ. ok tí dádì ò bá ṣáà sanwó skul wọ́n ṣáà lè tọ́jú yín ẹ jẹ́ lọ bá dádì. kí ló sọ́n sí ká lọ bá dádì ẹ̀ tó dẹ̀ mọ̀ wá bàbá ẹ̀ kó mọ bó ṣe máa ń behave ẹ́ ó mọ̀ pé tá a bá lọ bá náà kò sí nǹkan kan tó máa rí ṣe síbẹ̀ ó mọ̀ nǹkan tó wà nílẹ̀ ó rọ dádì ẹ̀ kọ́ ló kàn báyìí. mọ́mi òkè ẹ jẹ́ àṣẹ báyìí máa wówó díẹ̀ yá bó tiẹ̀ jọ owó èlé tá a bá ti ṣe test tá a bá ti gbé yín lọ sí hospital èmi á máa tajà ń bí nǹkan tí bá pa every night má máa gbé wá sí hospital wá ṣàgbà sán díẹ̀ díẹ̀ lọ hospital. wà á ga ọ ó dá mo ti gbọ́ ẹ. ẹ ń lọ sí hospital o a máa dẹ̀ ṣàwọn tẹ́sítì ẹ ń lọ sí hospital. Now that everyone is gone, it's you and I, okay? Dayo, don't you ever tell your mommy anything that is happening between us okay or anybody at all if you tell anybody oh i will beat you do you understand do you understand yes ma'am say it clearly yes ma'am good don't tell anybody i will buy you something hmm? i will buy you yeah, yeah. start on bottling wa ibo ni wọ́n ti ń bọ̀ lórí. ṣọ́ọ̀pù ni ṣọ́ọ̀pù ló ti ń bọ̀ lọ́gànjọ́ òru bẹ́ẹ̀ kiri kiri ẹ máa kiri ìwọ ọmọ o n bọ̀ ni ṣọ́ọ̀bù ara mọ́ mi ò yàwọ́ tètè wálé kò sọ́jà mi ní ìtẹ̀sẹ̀ dúró díẹ̀ ni. kò sọ́jà kò ṣó wá fẹ́ gbé mi mì mo fẹ́ sọ nǹkan fún yín ni mà. ẹ ṣe kí ló torí ẹ lọ ṣe wá fẹ́ mí sínú mi nínú ó ṣì èrè ni. ẹ má bínú. bá ṣe bá bẹ̀rẹ̀ rin òṣìkiri nìyẹn lóró òru ó bá máa mú yín má gbẹ̀gbẹ́ kiri ẹ ẹ wá gbóyún òfò wálé ẹ dẹ̀ bá ẹ̀sìpẹ̀sì káwá gbà yẹ gbó jẹ́ sọ fún ẹ tó bá lọ rí oyún òṣì kan wá sí inú ilé ọlọ́wọ́ bá ń gbọ́ ipo la máa fi flush ẹ̀ jáde. ah gbà bẹ́ẹ̀ ni hypo ó máa pò sínú kọ́ọ̀pù fún ẹ mú báyìí wà á dẹ̀ mú bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. mú mm. ẹ jọ ẹ bá mi bá dádì sọ̀rọ̀ kó tiẹ̀ fún wa lówó ara mú mi ò yá. Ah, wá báwo bò ló ṣe ń sọ̀rọ̀ bí arìndì báyìí ná ó ṣe rìndì lọ́mọ báyìí ná ah, ìyá ẹ̀ máa fà bẹ́ẹ̀ jóná gidi gan ni o ó bóyá ń sọ̀rọ̀ títọ́ náà ń já lẹ́nu ẹ̀ èèyàn kan ló máa rí ẹ níta náà máa pè wọ́n ìfáyín náà máa tó gbogbo ẹyẹ ọmọ tíyà wọn bá ti ń gbọyàn lẹ́nu olóṣù mẹ́ta báyìí kí ló dé tọrọ ń dá ṣaka lẹ́nu yín ó wẹ́yẹ sọ̀rọ̀ kémi bẹ́ẹ̀ bẹ dádì fún pé kí ni o jàre. ara mi ò yá. ara mi ò yá ókè o ti bẹ̀rẹ̀ sí ṣe tíátà àbí ìwọ náà o ti jẹ́ àwọn onídírámà ẹ́ nígbà tí ọkọ mi tó ti decide yìí pé òkè òun ò fẹ́ fi owó ṣòfò dànù lórí ìwà àti ìyá wèrè ẹ mọ́ because gbogbo owó tó kún ná lè yín lórí ẹ lè fi dà nǹkan rè gbogbo owó náà fún ná ó kàn fowó jóná ni ọmọbìnrin ní ẹ ó máa padà gbé gbogbo glory ilé bàbá ẹ lọ sílé ọkùnrin kan ni bẹ́ẹ̀ ni àwa tá a bímọ ọkùnrin báyìí báyìí òní glory yẹn máa remain for life àṣedànù ni ẹ bẹ́ẹ̀ ni gbogbo owó tí bàbá ẹ ná lé ẹ lórí ọkùnrin kan ló máa jèrè ẹ nídọ̀kọ̀ ó kàn ṣàṣedànù lé ẹ lórí ni ìyá ẹ wá kọ ẹ àbí ó wá kọ ẹ lọ́gbà rékèrèkè ipe kò wá sọ yìí pé òun sick. Ah, mọ́mí rárá ara mọ́mí ò yá. ṣé mi ò rí ìyá ẹ láàárọ̀ yìí. rárá mọ́mí o ẹ wo nọ́ọ̀sì ló wá tírètì wọn a fẹ́ ṣe test ẹ jọ̀ọ́ ẹ má bínú ma. nọ́ọ̀sì ló wá tírètì wọn ẹ fẹ́ ṣe test ibẹ̀ náà máa gbà lọ ẹ kò bá ń bá dádì sọ̀rọ̀. kì í mẹ bá dádì sọ̀rọ̀ lórí búkú ni ẹ ó ṣe ó dára náà ayé ẹ máa bàjẹ́ ní ọmọ òfò dájú àti bẹ bá dádì sọ̀rọ̀ dádì yàrá yẹ ọmọ ọ̀ràn kírun ó dàbí pálí ẹja. ọmọlọlá pẹ̀lẹ́ ẹdẹ báwo ni bí ẹ ṣáájú wa ah, ah. pẹ̀lẹ́ o kò tún bí wá nù. wọn bẹ wá lẹ́lọ̀ owó wá nù. dúnà èló ló ń ta ilé iná. two fifty. màá balance tó bá dọwọ́ ọ̀rọ̀ lẹ́tọ́ bọ́ aago mẹ́fà bá ti ń ṣẹlẹ̀ màá balance tó bá bá dúró gbogbo three hundred lélẹ̀ two fifty lélẹ̀ five fifty wá fún mi twenty two hundred naira. mo fẹ́ mú gèsà kan sí ṣùgbọ́n tó pé mo fẹ́ jẹ́ kùtù pọ̀ gẹ́fẹ̀ mi wà nílé àwọn méjìlá máa jẹ́ pọ̀ máa wá rí ẹni ìrọ̀lẹ́ ṣùgbọ́n. mọ̀mí ẹ̀ ń kọ́ ajá abúgbà jẹ́ wọ́n wà tábàdẹ́ ta fún wọn sí i wá gbowó lọ síbòmí ẹ o ra nǹkan five fifty o fún mi two hundred káàtì wo ni kéèyàn kọ̀ yẹn sí. ẹ wọ́n lọ́ọ̀ báwo ti ṣe fẹ́ ṣe é báyìí kí mo fẹ́ mú lọ sí hospital fún mọ́mì báyìí. lè jẹ ẹran díẹ̀díẹ̀ gbogbo ibi tí mo mọ̀ máa mú ti lọ bèrè owó kí báwo lè ṣe yín báwo ni mọ́mí báwo ni dáàdi ṣe máa ní pé kí mọ́mí Dayọ̀ kọ́ máa gbàgbọ́ ẹ dúró ẹ dúró ẹ ṣáà dúró ah, ẹ dúró ẹ dúró ẹ agbẹ́yẹ̀ náà ẹ gbé mọ́mí. Eh. Ah! mọ́mí ẹ pẹ̀lẹ́. mo máa ti pé dádì ló ń bá àwọn olú ẹ̀ ṣàánú mi báwo ni dádì ṣe máa kó owó fún ìyá Dayọ̀ mọ́mí kí n kí ṣe báyìí mo máa ti lọ bí gbogbo èèyàn kò ṣe tó rówó yá mi gbogbo kọ́sítọ́mà wa wọ̀ ọ́ sọ́wọ́ mọ́mí báwo lè ṣe yẹ jù ú. Honestly speaking, <laughs> I miss you. Take it. I miss you too, and I really do. But. ṣùgbọ́n pé ìkà tó ṣe dára. ó dé lọ látọjọ́ ọjọ́ ẹ ó sọ pé ó lọ síbi iṣẹ́ ó ti ẹ̀rọ obìnrin ló fi sílẹ̀ nílé ga ọ ṣẹ̀ṣẹ̀ lòun fẹ́ ni àbí mi lòun fẹ́. obìnrin okay now listen now listen good. <laughs> but Àṣàbí you understand nature ṣe mi i have to be there and jẹ́ kí n correct ẹ fún kankan money is everything everything i mean everything tí mi ò bá ní good job tí mi ò lówó lọ́wọ́ do you think you stay ṣé o máa dúró ni. like seriously. yeah. money is everything. yeah of course money is everything okay. look at you you look beautiful you look good àwọn èèyàn admire enter tí o bá so gbogbo ilé tí mo ṣe yìí ń ẹ nà of course ẹ eh, bọ̀ ṣé o fẹ́ máa take your personality aṣáájú. why are you calling me kí ló ń pè mí fún. Uh-uh. You just said money is everything, right? Owó ni gbogbo nǹkan. I don't need you then. Keep your money. But kí lobìnrin tó fẹ́ náà? Obìnrin, I pay your bills, every damn thing. Má sanwó lé, má sanwó gbá, má sanwó àwò. What else do you want? Attention díẹ̀ tí mo tún ní, I still come down here. Yes. I'm so happy. What do you want to do now? What do you want to do? Sori bẹ́ẹ̀ ọmọ ẹ̀ wọ́n rọ síkètì ní yunifásitì kó rọ síkètì ọmọ pàṣẹ pé ìranilọ́wọ́ máa ṣe káàkiri. Hmm. Dádì Dayọ̀ àfi ká ṣe sùúrù pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí eh? àbí kí la fẹ́ ṣe okun ò ní hó ruru káwa ruru ọmọ ẹni ò dẹ̀ ní burú títí ká lè fẹ́kùn bàjẹ́ nǹkan tó ṣẹlẹ̀ yìí ti ṣẹlẹ̀ ọ̀nà àbáyọ lè bá jẹ́ ká wà ẹ wo ọmọ mi ni ọ ọmọ ẹni ò dẹ̀ ní ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ ká filẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì tẹ́nítẹ́nì ìjòtúrọ̀ lọ ọ̀nà àbáyọ òun ni mo fẹ́ kẹ́ jájọ wà èmi ti pọ̀ ọmọ lọ́la o lórí ọ̀rọ̀ Dayọ̀ mo dẹ̀ ti ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ fún pátápátá ó dẹ̀ ní kí n fọkàn balẹ̀ ipò máa ràn mí lọ́wọ́ lórí ọ̀rọ̀ ẹ̀. wọn náà gbọ́ra ẹ̀ gbọ́rọ̀ tó sọ jáde lẹ́nu tó bá pé ronú jinlẹ̀ ni ò ní sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn jáde lẹ́nu ẹ̀ lẹ́nu tí ó pé a ṣe dáadáa ọmọ tó yẹ kó wà nílé bí ká máa tọ́jú ká máa gẹ̀ tá a ṣe àwọn kan fún tó yẹ pé láàárín èèyàn àti àmọ́ kan tó jọ ìfi rí inú ilé látọwọ́ ẹ̀ wá dẹni tí wọn rán ọmọ ẹ̀ kó lọ báńsì ń dọ́lá pọ̀ lọ́dọ̀ ẹ̀ o fi ránà ilé náà kó lọ jókòó sọ́dẹ̀ lọ́mọ sẹ́ pé òun struggle fún rẹ̀ àwọn tá a gbójúlé táwa náwó lé lórí àwọn nìyẹn rusticated entity useless person ó nìyẹn. gbogbo ìgbìgbẹ náà àfi kẹ́ má bínú ọ̀nà àbáyọ òní kẹjẹ kájọ wà ìjọ torí Ọlọ́run ìṣàánú mi. Eh? mi bí púpọ̀ ìjọ torí ọlọ́run má wù mí ràn. tó jẹ́ sọ yín lọ fún ẹ ọmọ tí a fowó tọ́ ta fẹ́ everything tẹ́ lọ́rùn tó ní òun o kò tó òun kò ń ṣe lílé yìí ṣe bí ọ̀kan nìyẹn tá à ń sọ̀rọ̀ ẹ̀ sìn tá a ṣe ọ̀kan fún un ló fúnra ra ẹ̀ nínú àìní nínú gbogbo wàhálà tó wà tó sọ̀rọ̀ ẹ̀ dèèyàn gidi òun làwọn àrè láì lè rí nísìn ṣe bí wàá tiẹ̀ ni ìwọ ló ṣe bẹ́ẹ̀ ìwọ ló ṣe di level tó wà ẹ̀ so fix it fix it. Ah. but daddy ẹ̀gbọ́n mi ni àwọn ní choice máa dáríjì mi. will you shut up there kò gbé ẹnu ẹ sàn so right now right now if if tó bá yẹ kí mo ní ààyè ẹ ni i feel like slapping both of you bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ because ọ̀rọ̀ tẹ́ ń sọ ẹ̀mẹ́jì ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ọlọ́gbọ́n mọ̀ pọ̀ tiẹ̀ náà ò lẹ́rìndínlórí i need to it zero level ni ọpọlọ ẹ wà yes wọ́n you wọ ìyá ẹ̀ ṣé ọmọ tí o fẹ́ kó lọ́ọ́ máa dún sọ́dọ̀ ẹ̀ tó ń pè lẹ́gbọ̀n ẹ̀ ń sìn o òun làwọn fi àjẹ tá a ṣe ọkọ̀ fún gbogbo owó tèmi ná lórí eléyìí sí báyìí wasted ọmọ tá a náwó lé lórí òun ni à ń wá solace solace lábẹ́ ẹ̀ ń sìn táwọn wá refuge lábẹ́ ẹ̀ do you understand me ìwọ ló make ọmọ ẹ bẹ́ẹ̀ ìwọ ló as you lay your bed so you shall lie on it so fix it do you hear me fix it ìnáwó kankan wọ́n tèmi yẹn. 啊。 tẹ́ ti fi ń dá sẹ̀ríà fún mi. gbọ̀n ah. mọ́mì kí ló ti dájì ṣe bẹ́ẹ̀ bínú náà torí igi kíni. lọ́dún sàn kó gbé gbogbo ẹnu ẹ sàn wo lórí rí ọmọ ẹ bá ṣe ń gé ẹ lọ́wọ́ bẹ́ẹ̀ ló ń bọ̀rùka. kí ló dé ṣọwọ́ nìkan lọ́mọ ni ìwọ kan náà lánàá ìwọ kan náà lé ní bí ẹkún àpọkọjẹ aláìníròrí ara galatia ó dàgbà tó yóò gbọ́n àbúrò ẹ̀ nìyẹn kò fi ọjọ́ kan báyìí kó fi dààmú wa rí ìwọ yìí náà ni ṣáá ṣáá ṣáá kí ló dé kí ló ṣẹlẹ̀ òun máa ráwọn ọmọbìnrin ẹgbẹ́ ẹ̀ ń ò ní tẹ̀lé wọn àwọn àgbàlagbà tó ju ẹ lọ tó tó ẹbí lọ́mọ àwọn òye ló wọn máa gbá tẹ̀lé kiri owó ta ló ti máa gbogbo pálapàla dayọ̀ ah ẹlẹ́dàá mi má jẹ́ kábàámọ̀ láyé mi má má jẹ́ kábàámọ̀ lórí ọmọ láyé mi ṣàánú mi ìwọ ọlọ́run ṣàánú mi ṣàánú mi ṣàánú mi ṣàánú mi ah. ok ma kò sí problem weekend yìí ni àbí kò sí problem mo ti gbọ́ ma. rárá màmá wa ok i'm fine yeah i'm good màá lọ pick ẹ̀ ní airport ẹ má wọrí yes ma dádì ńkọ́ ṣàlàáfíà lọ wa ẹ bá mi kí everybody màá tún máa pè go. Let's go. gbọ́ ẹ Hmm. nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. Ah. ẹ ti ẹ̀ dúró kí ẹ tó sọ̀rọ̀ ẹ jẹ́ àdó hospital báwo ni dáàdì ṣe máa travel ẹ ìyá dàrọ ní mi ò rí bíbẹ látara owó tí china máa ti kejì kò lọ́wọ́ mi ẹ ṣàánú mi ẹ jọ ẹ jẹ́ àdó hospital náà. ṣeré ẹ mo hmm. fẹ́ sọ kankan fún ẹ mo dẹ̀ fẹ́ kó gbọ́ sí mi lẹ́yìn tó bá pè mí ni mo bí ẹni tó tọ́ sí whatever the case may be mi fẹ́ kó fọ́ yòrò má fọ́ yòrò rárá fìjà fọlọ́run jà I know I be fine everything will be fine but whatever the case may be my whole hold is against anybody. there is no case. Do understand? Mommy, there is no case. Ah. Mommy, they were cool. They were female. Sile. will mo ma fi ẹjọ́ yada yada ọmọ o. Wala, mo ma fi ẹjọ́ ọmọ rẹ jọ. Ah, mo fi ẹjọ́ ni koko. Má gbẹ̀san o. Mommy, they dey. Mommy, ẹjọ́. Mommy, ẹjọ́ adó hospital. Mommy, àti kejì yada yada. Mommy mo rí ẹjọ́ àti méjì ní àwọn ògbé ìyáda yọ mo rí mo rí ẹjọ́ mo rí ẹjọ́ tàbí mo máa pè mo rí ẹdúró náà ẹ má mo rí mo mo rí ẹjọ́ mo rí mo rí dáadé mo rí dáadé dáadé mo ẹjọ́ ẹdúró tèmi ìyá máa jẹ mí. Hello, baby. How are you, darling? I'm fine. And you? Báwo ni díẹ̀ iṣẹ́ ń kọ́? Kí ló ń ṣe weekend you know? Ah, oh, ni still around. I mi máa dé ní weekend náà. Dọ́lápọ̀. Ẹ weekend yìí ló máa dé. Fi ká lọ pick ẹ̀ papọ̀ ní náà. Okay, okay, okay, no problem. Má ma ma ma worry ma bá dé wàá rí worry. wàá nílé. okay darling ṣé o miss me jù. <laughs> me go miss you i miss you darling can't wait to see you. okay love Yeah, uh, see you later. Eh? bye love you bye. to me about it. Kí ló dé? Kí ló My sister has been disturbing me. Disturbing you? Fucking me. Only Wọ́n ní girlfriend wálé. <laughs> Tell me, She kò tí kò jẹ́ kí inú ẹ dùn ní? Ìgbà wo Are you happy? Of course I am happy. You know uh, I love you so much. Are you happy? I'm so happy. You know I love you so much. And I love you more. Thank you. And I'll surely love you forever. Uh, huh. but she come along since, since, Should we go right now? I'm so ready. Are you serious? I am very serious. Okay. We should go. Ah! you don't ruin my day. Oh my God! tó lọ kí sáyé pé mò ń sí kí everybody get ready for introduction Please do right now. Oh, <laughs> mom! Emmy, yeah, I'm going to become your wife. Mm-hmm. Oh. 100%. I love you, babe. I love you, mom. Oh. I can't wait. I can't see I can't that. Wait. Oh. Mm. Hi, babes. Babes, mm -hmm. say hi to my snap. Hello. Mm -hmm. <laughs> gbogbo ẹtì ẹtì gbogbo ẹsùn mi lẹ́nu ọjọ́ mẹ́ta pẹ̀lú gbogbo snap tá à ń ṣe yìí náà àti ẹwà mọ bí táwọn ọkùnrin lọ àwọn expensive guys kí ló ṣẹlẹ̀ gangan. ṣé gbogbo bó ṣe ń snap tó yìí tó ń post àwọn mad pictures sórí Instagram kò sẹ́nibọ̀dì tó slide wọnú DM ẹ̀ tán tiẹ̀ ní pé kí wàá lọ jẹ dínà. wọn DM. Hmm? Ah, wọn ò lè DM honestly wọn lè dín ẹ̀ wọ́n máa sá à kò sí nǹkan tí yóò rẹ̀ Perry wọ́n máa sá ní first date ọkùnrin á fẹ́ gbé ẹ jáde wàá pè mí pé kí n ká lọ tẹ́lómi bá tún wà around wàá tún ní pé kóun náà ká lọ a máa ṣe shopping ìwọ fún rẹ gangan tí wọ́n ń scout wàá ṣe shopping bí abiyẹ ó kéré jù four fifty k èmi náà ṣe bí abiyẹ two fifty the third person òun náà lè ṣe bí abiyẹ one fifty kò tán síbẹ̀ o a máa lọ jẹun o tún lè sọ pé o fe ṣe irun o fe ṣe gbá o fẹ́ ṣàwo kílẹ̀ ọjọ́ kan tó ṣú ọkùnrin lè nà bí one million ó wá ní kán má sà kò sí nǹkan tí òun rẹ̀ ó máa rẹ̀ wọ́n wọ́n máa sá nà án ọ̀ because wọ́n máa sọ fúnra wọn kiri ni pé wò ó sórí bèbí ẹ aládàá ni ma dé be o. this why you talking like this kí fe sa sá Okay, she ṣé ọkùnrin ba wa ba wa kó mọ̀ pé big girl ni wa Ah no just look at us wọn ò mọ̀ big girl ni wa wọ́n mọ̀ orí mi wo wo nǹkan tá à ń wo wo wá látòkè dé sáré ìwọ tó gbé short ẹ̀ sórí mo mọ how expensive it is. Mm-hmm. so kí ló ń sọ̀rọ̀ nípa ẹ̀ ọkùnrin tó bá máa bá ọ yẹ kó mọ̀ pé big girl ni wá so aago ọkùnrin ẹ̀ ká máa bá olóṣè ọkùnrin rìn gbélé tó ń sọ ikú sí nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ pé ọkùnrin sì ń tàjú. a ó tiẹ̀ ti dáa torí pé a jẹ́ big girls torí ẹni ká ṣe wá joyè alájẹrun alájẹbọkọ arungun alájẹtán lọ́jọ́ kan wo Mary ṣogbọ́ tilẹ̀kùn dùn àwọn ọkùnrin lọ́nà kì í vax tó bá ṣílẹ̀kùn wọ́n tò wọ́n line up sẹ́nu ọ̀nà lè wà ní kàn ṣílẹ̀kùn kó mú èyí tó bá fẹ́ wo má ronú ẹ̀ wò kó change. ẹni sọ̀rọ̀ ṣé kò ń ṣe reason tí bọ̀bọ̀ tá a jọ jáde last time tí ò fi gbé kọ́ mi mọ́ ní ìṣá gbàjọ jáde mo jẹ nǹkan mo mu nǹkan mo dẹ̀ tún yà níbi tí wọ́n ti ń ra nǹkan mo ra nǹkan kékeré ah, èmi nìkan nínú bíi one seventy k fún mi ah, but hmm? babes ṣé one seventy k pọ̀ jù fún one night ni. one seventy k. wéré ah, ni one i mean just a date pàjọ jáde for the very first time. ah one seventy k wọ nìkan alájẹtàn yẹn ṣó jẹ bíríkì ni. ooo ṣé gbogbo ohun tó ń sọ yẹn kò sínú ọ̀rọ̀ um, big tó ni tó bá big tó one seventy k wo two hundred fifty two hundred fifty k kò tí ì pọ̀jù pé wọ́n gbé wa jáde wọ́n ṣe shopping fún wa lọ́jà rẹ̀ Big. ìwọ tó bẹ́ẹ̀ ìwọ ló tó. pè yín gbà tí mo bọ́lẹ̀. má wọrí má fẹ́ get another ah. one. má wọrí sẹ́ má fẹ́ get new phone. má worry, ẹgbẹ́ abẹ́ abẹ́ rẹ̀. má wọrí get a new phone. Oh, ṣùgbọ́n ẹ yẹ ká máa lọ. Mm-hmm. ah Mary bọ̀bọ̀ yẹn bẹ́ẹ̀ dáyọ̀ kò kéré lójú ni o oh! ṣé orí bó ṣe rí yẹn ó máa rò bóyá gentle ọmọ kékeré ni kò kéré o sórí bó ṣe ń gba striker. ló ń gba defence ah. tó ń gba seven ló ń gba eight lèmi náà ń keep ẹ ah. ọmọ yẹn good he was everywhere. Ah. sórí tọ́ba kí ló ń ṣe tó fẹ́ ya wèrè ṣe fẹ́ gbọ́ kí ló ti gbọ́ tọ́ba sọ pé èèyàn lo ilẹ̀ dáadáa hmm. ọmọ yẹn lo hmm. ilẹ̀ ó lò ó lò ó tán ni kò ó lo gbogbo ẹ̀ mi ò rẹ́ni tó ṣe mí báyìí. bọ̀bọ̀bọ̀bọ̀ hmm. sórí tó bá jẹ́ pé èmi ni mo ní irú àwọn guys méjì yẹn lọ́wọ́ mo máa máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni. Hmm, madam kò sí nǹkan tó ní kán má sí lọ́wọ́ yín ìwà yín ni ò dá ẹ tún wà ara yín ṣe ṣòro èmi bẹ́ẹ̀ mi ṣe wà yìí wọ́n pọ̀ ní ọwọ́ mi tí Dayọ̀ bá ṣòṣì bó ṣe wà màá tá a dànù ni i can use and dump i can use and dump kò sí kó sọ pé kí wọn náà má rí irú ẹ̀ ah bí irú bọ̀bọ̀ climax yẹn o rántí bí mo ṣe lò tí mo lò tán tí mo lò tán o rántí ẹ̀ climax tó rí tẹ́ẹ́rẹ́ báyìí mm-hmm. tó máa ń jábọ́ òṣì yẹn ah mm-hmm. ìgbà tí mo ní kó tó máa jábọ́ òṣì èmi mo rárá roborobo mo yà sọnù bírú wo yìí sìn bí bọ̀bọ̀ kẹ́ni yẹn tó ṣe irú Ricardo Banks yẹn tó ní dread yẹn ah, irú yẹn òpin yẹn náà kéré ó pọ́tébù ó ṣe é mú máa bẹ wàá kàn ra lò wá ah, tó bá dẹ̀ ti lò ó tán wàá dẹ̀ ra mọ́ wàá tàǹpà ó ti tán wàá tún mú mi kan tó máa ṣe ah. fún ẹ̀mí báyìí when next tí Dayọ̀ yẹn bá ti ń bọ̀ ṣé àsọ fún kókó wa ń bọ̀bọ̀ ṣe wọn láyà yẹn dání. last ah yes o last time tájọ wà ní club mo rí tó ṣe ń pe bèbí kan báyìí tó ṣe àpọ̀nkẹ́ àpèkẹ́ àbẹ̀kẹ́ tó ṣe à ń pè tó ń bọ̀ báyìí kí ló ṣẹlẹ̀. èmi gbọ́ pọ́n ní bọ̀bọ̀ ṣe òun yẹn ò gúdù pó kàn lè jẹṣẹ́ ni kí ló fẹ́ fi ah! rí ìyẹn ṣe. Ah! ẹ̀bù náà ló fi ń jẹ iṣẹ́ ẹ̀bù ló fi máa ń jẹ iṣẹ́ ah wọ́n tí olùkà tètè wá fi gbogbo ọ̀rẹ́ búlẹ̀ kí ọkùnrin kan tiẹ̀ wà lọ́fìn kó ṣáà máa pè àpè kí àkàn kí ní máa ṣe kí ni màá máa rún un màá máa rún un wọn. jọ orí tí àmì lè lè má gbà lórí tí àmì lè lè lọ́n jọ. ẹ kò tí ì wọ aṣọ ṣé kọ́ mi. Thank you. You're welcome. Lè lè tán ṣá. Ó lè jẹ́ tán kó wọ́ṣù ètè. Eh, mi ì wọ́ọ̀ṣẹ̀ mọ́. Ó wọ́ọ̀ṣẹ̀ mọ́. Mo láìkí bíbá ìgò. You guys need any more sauce or hot sauce? Oh, no, this is, this is okay. Good. Yeah, it's good. Okay, good. you need anything, let me know, okay? No, okay. for now, I'm okay. Thank you. Although <laughs> yeah. I like chicken. Yeah, I want to make sense. Um, Spanish food makes sense. Uh -huh. Uh -huh. I like some fries. Mm. But you try, no worry. Give me this uh, yellow rice Me forget bẹ́ẹ̀ like yellow rice. wọ́n jẹ́ kọ́kọ́ pé oúnjẹ wọn kì í láta. Oya máa lọ máa lọ. Ọ̀rẹ́ mi, àwa náà mà ní, ṣó ti gbàgbé ni láyé gbà yẹn lébùté mẹ́ta lórí ọ̀kadà jẹ́ ká máa dúpẹ́. Hmm. I can't even believe it. America dà o. wọ́n ti sí nǹkan lọ́jọ́ kan wọ́n wà lórí ọ̀kadà lójú orí ìbá bẹ̀rẹ̀ ó wẹ̀ mí ni ojú wẹ́líwẹ́lí mo wá jìnnà tó lo Benz. Ah, ah, ah, America dà. Let's thank God. Right. But you're nice. Yeah. Nice. Nice. Alright, watch with them. Tẹ́lẹ̀ bẹ́ẹ̀. Tọ́lápọ̀. Ṣé mhm. wàá pa? sir. Àwọn ọmọ kan ti ṣẹlẹ̀. Má bínú pé mi ìjọba gbé ní airport ń jọ yẹn. I was really busy. But mm-hmm. hmm? America ló wà. We're gonna have a lot of fun, okay? Mm-hmm. right. She'll need anything. No, no, no, I'm good. Are you sure? you could just go get it. No, I'm fine. You sure you want to sit here? Yeah. <laughs> oh my love. Um, um, Dalapo. Yes, ma'am. in the bedroom, wá rí. No, mm, I'm so fucked by that. Hmm, office cool stuff. Uh, Show my play PlayStation. Oh, I'm in yeah. bedroom. Yeah. Eh, soccer. <laughs> <laughs> Hmm. um ìfẹ́ mi mo kàn fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bó ṣe kọ́ kó àdúrà tì mí kó ìfẹ́ tó lé sí mi ó ti jẹ́ kí n mọ̀ lọ́ọ́ change life mi. ó jẹ́ kí n mọ̀lá pé mò ń jíṣẹ́ iṣẹ́ tí mo ṣe gan-an àkáǹtì mi náà padà sí ní kí n jise ise ti mo se gan an akanti mi naa pada si ki n Thank you so much. Got it out. It's not a big deal. mm I'm happy to. Mm. You know, like it's mutual, so I'm not really worried about it. Mm. And I love you very much. One on one now. You know, you tickle my face. <laughs> What do you want to do? Let's go clubbing. Let's go to. Let's go to strip club. Mm-mm. Hùwà uwatota, hùwà tó tọ́, yeye, hùwà rere, àwẹ̀ hùwà tó tọ́, torí ohun àfoníṣe ọ̀rọ̀ ìtàn ní Bùnọ́lá. Torí ohun táfoníṣe ọ̀rọ̀ ìtàn ní Bùnọ́lá. Kò sóhun táfoníṣe tó gbé, hùwà rere ìwà tó ta nítorí ọlá. Mary ṣé kò sí tó ṣe pè mí. ṣé mi kò tó fẹ́ bá yín sọ yìí. àti pé jọ àṣàbí ńkọ́ ṣé ẹ ọmọ ọkẹ. ọ̀rẹ́ náà ni mo fẹ́ sọ fún yín ṣé rí àwọn táṣàbí ń ṣe ò dáa mo ṣe wọn pé ọ̀rọ̀ àwọn obìnrin ilé ayé ìlú ní agbára gan-an ìmí inú wa báyìí ọmọ lélẹ̀ lásán báyìí ni wa ṣùgbọ́n ẹ̀yin ọkùnrin dáadáa mi ẹ̀ ṣàfi tẹ́mi fún wa àbí gbé wa sórí ẹ wo mo ti bá sọ o mo bá sọ níbi téèyàn ti ń báyàn sọ̀rọ̀ mo dẹ̀ sọ fún pé ha àṣàbí nǹkan tó ń ṣe yóò dáa àṣàbí nǹkan tó ń ṣe yóò dáa kò bọ́ sí mi lẹ́nu kó dẹ̀ gbá sí mi lẹ́nu. ẹ ẹ mi rí bọ bí tó bá ń lọ ni just go straight to the point you know i'm not good with suspense please. àṣàbí ń fọ̀bẹ̀ yín ṣe mí níṣu ìyàwó mi. ṣé kí n má parọ́ fún yín ó ní bá máa ṣe tó yẹ pé nígbà tí wọ́n rí. ok ó ti yé mi nǹkan tó ti torí ẹ̀ pè mí ni àbí. Mm, mo ti wá gbọ́ explanation ẹ̀. Okay, don't worry. I'll, I'll handle it. You just go. Just go. I'll handle it. Mm. Yes. Ah, eh, èmi ni mo fi síbẹ̀. Èmi ni mo fi síbẹ̀. Don't bother. Don't bother. Mo fi You, you just go. I'll mm. handle it. Yeah. Thank you. Uh, yes. Um, your phone. Ah, um, so that you can No, no. And come on, worry. Don't you just don't worry. Ma sort everything. Even if it's a hog. to that country. wọ́n uh, kọ́ máa stop yan aráàzì yẹn ní àwọn. make any sense. Mm. I don't know, why well, this is this is outrageous why Who bá igba etí ẹ̀. tí yẹn ti ẹ̀yà sí oh my god. terrible. kọ́lọ̀ ah. ń ṣàgbà wá nílùú yẹn. pẹ̀lẹ́ báwo lẹ pa àbúrò ẹ̀ kó help ẹ̀ ẹ̀yin tó ti wà ń bíbà you know, yìí share ẹ̀ máa dínkù làwọn yìí. kó ṣe kí ni má ah kí lè yẹ kò mí alápàkè ah òun àtẹ̀gbọ́n ẹ̀ wọ́n ya ọ̀lẹ ju bí nǹkan eléyìí oúnjẹ nìkan ló mọ̀ ó mọ̀ pé mi ò parọ́ mọ́ òun náà lóun àti ẹ̀gbọ́n ẹ̀ mọ́ sí wọn ti bà wọ́n jẹ́ wọ́n ti bà ayé wọn jẹ́ kò sí nǹkan kan tí wọ́n mọ̀ ṣe àfi oúnjẹ ah ìyá dọ́lápọ̀ ẹkùn ọgbẹ́dì fún wọn hmm. ìyá yẹn ó gbóná bí iná àwọn òbí tó kọ́ máa ń fi kàn fi kẹ́ẹ̀kan ni torí bó ṣe wà yẹn yẹ ẹ burú ah bíi ajé ń jẹ́ kí wọ́n ṣe èmi nìkan ṣá máa pọn máa lagi máa fọṣọ. tọrọjọ kan rẹ. Ah, hmm. torí bó ṣe wà yẹn ó lè parí ilé oúnjẹ ṣé mo parọ́ mọ́ ò sọ̀rọ̀ náà. wà á má dà lọ ṣé ti fẹ́ jẹun sìn àbí ebi ti pa ebi ti ń pa òun tì kò fẹ́ jẹ́wọ́ ebi ti ń pẹ́ wá jẹun wá jẹun ó láìka oúnjẹ <laughs> hmm. ẹ wá jẹun jẹ ti gbọ́ jẹ ti rẹ́dì. ọ̀rọ̀ ẹ̀ ń bọ̀ this is really bad terrible. Um, orúkọ mi ni Mary but àwọn ọ̀rẹ́ mi máa ń pè mí ní Mary J Blade. Mm, Mary J Blade. Ah bí mo ṣe gbọ́ ohùn yín tó kí yẹn ìyẹn ló jẹ́ kí n mọ̀ pé ohùn yẹn máa kí débẹ̀. kí débẹ̀ kí débo. ohùn yín echo. well thank you. oh my god ẹ ti ti sọ̀rọ̀. Um, sọ́ọ̀nì ní akérèfínú ṣọgbọ́n ló máa jẹ́ wa rí. Ah, ah, akérèfínú ṣọgbọ́n bíi ti báwo. oh my god ohun o ó ṣe ní bákan bákan ṣe wà ókè. ìyá mi ọ̀rẹ́ mi ah, ọ̀rẹ́ akẹ́kọ̀ọ́ àlejò ṣe ti mìtì ọ̀rẹ́ mi. Ah, mo ti mìtì wọn mo ti bọ́nbọ́n ṣe jẹ́ gọ̀ọ̀gàn. ìyá mi jẹ́ blade. Yeah, Mary J Blade <laughs> ṣùgbọ́n mo kó mò ń Mary J Blade. Oh, oh oh okay yeah oúnjẹ Mary J Blade ọ̀rẹ́ mo máa ní láti pick nǹkan ní down the street jẹ́ kí n sáré drive lọ máa rí yín létà ìta mi máa rí yín sìn ṣé òun padà bọ̀ ni mo padà bọ̀ ń sìn àjọ máa lọ bí táwọn ọ̀hún ò mọ̀ sìn ok dájú dayọ̀. ọ̀rọ̀ kéèsì ní bẹ́ẹ̀ very funny person. bó ṣe máa ń ṣe kí ló ṣe yẹ ìwọ látẹ̀rẹ̀ rẹ kára ayé tó wá tẹ gbogbo ara sílẹ̀. ṣebí tọ̀rẹ́ ẹ̀ ló tún fẹ́ dá wa dúró sí i sọ̀rọ̀ ẹ̀mí bá dá wa dúró èmi gan máa dá wa dúró because a máa ṣe é kan sí. àṣàbí don't do. Hmm? gbogbo yẹn lẹ́jọ́ ayẹ̀ ṣe ń ṣe multiple ni come on. Is this you? you. Oh, I've been warned. Wọ́n sọ fún mi mi ò gbọ́ ni. Ashabi, I've burned so many bridges just to give you comfort. So this is my reward now, right? This is my reward. I gave you everything. Okay, okay. Now, I shall Ashabi, this filthy little boy, this is young enough to be your son. Look at the way he's dressed. káráyé fi mi ṣẹlẹ́yà. Ìwọ ló tó. Má jẹ́ mo bẹ̀ ọ́. Ìwọ ló tó. Bá a dùrà mí. Wálé àpà arúgbó ọmọ òṣì. Jẹ́yẹ̀ ẹ̀rọ rà fún mọ́tò wá mọ́tò yìí mi ni. Jẹ́yẹ̀ ẹ̀rọ ẹ̀sìn mi ni. Ìwà arúgbó ọmọ òṣì yìí ná. Jẹ́wọ́ rẹ̀ sí mi ni. Ẹgbẹ̀mí kẹ̀ ipad mi lọ́wọ́ ẹ̀ ẹgbà mi kẹ ipad mi lọ́wọ́ ẹ̀ tó lápọ̀ ṣé yẹ èrò rà fún mi ni ẹ. get out out etí ń dùn èyí àní kò bọ́. Ah, ah, ah, take it easy man. àwọn ogun ọmọ òṣù bó ṣe rí zeus. come on what is wrong with you this is wrong What tún ṣe know? Lori bẹ́ǹsì me. it's just a car. it's expensive. it's just a car it's just the guy yeah yeah yeah look at it look, look at the way it sounds ìwọ náà gbọ́ nǹkan tó sọ yeah yeah what does it what does it say about you yourself wọ́n sọ náà ìyẹn ń bẹ̀ṣẹ̀ bàbá ò lára what you're doing is wrong Kill ló wá gbà okay i'm sorry it's going. you can't do that again you know that right. i'm sorry na sorry. olórí báwo ni báwo ni etí ọ wá mú wa òkè jàre ó yẹ kí n wá ní next week lágbára ọlọ. Oh. jésì máa dra ìjàre ìwò kò sí kankan ẹbí rẹ kò gbẹ pawó. Bísọ́lá hmm. ń kọ́. Bísọ́lá <laughs> ìyàwó ilé ó máa wò yẹn tiẹ̀ <laughs> àwọn eh, responsible housewife mà yẹn. ok darling máa rí màá wá ní ìsúkúta. màá next week tuesday ẹ ti gbọ́ mo ti book flight mi sẹ mo ń bọ̀ wá next week tuesday jẹ́sì in door mi as in i dey dán for here okay darling love you bye. <laughs> kí ló dé. Um, ẹ ti gbàgbé fóònù tẹ́lẹ̀ fẹ́ rà fún mi ẹ rà fún mi mọ́ because mo need láti pele bóyá kí n dẹ̀ lu tí ó tójọ́ mẹ́ta tí mo gbóhùn mọ́mí àti ẹ̀gbọ́n mi. sórí ẹ pé Mm, dá mi lóhùn wọ́n fẹ́ ra fóònù wọ́n á tọ́wọ́ mi lápapọ̀ mọ́ kò fẹ́ ra fóònù yá oh, o fẹ́ pélé kí ló fẹ́ pélé fún náà ẹ́ eh? kí ló fẹ́ pélé fún owó ṣe rí o fẹ́ pélé gbẹ́ gbẹ́ ti pa àwọn ẹgbẹ́ ẹ ti pẹ́ o ti gbé òun ọ ti pẹ́ kí n ra fóònù fún ẹ kí ló bá wọn káwó ní Amẹ́ríkà ni hmm? kí ló bó easy kí mi fún ẹ lówó ọ̀gá jáde etí ń tún ẹ ní get out. ọ̀nà bá mú ìdìbò jẹ ọmọ òṣèlú lélẹ̀ ìlú pàápàá tí wọ́n ń ọmọdé ìsinmi ah, ah. àti tẹ́jú ilé ayé ìyàfi sùúrù ni ètò tó yọ lọ́hùn ta ló lè ever imagine ẹ̀ wípé ẹ̀yin àti àbúrò mi lè máa wá padà jẹ́ lọ́kọláya mm-hmm. what is more world. oh mr thomas well done sir i'm very good. yes so, sir how are you. i'm fine thank you. báwo ni. fine. um my dear. yes. àbúrò òòrí tẹ́jú ni. tẹ́jú. òòrùn tiẹ̀ tẹ́jú tẹ́jú kan náà. Ah, tẹ́jú ẹ̀ wọ́n rẹ̀. <laughs> Fine, uh, thank you. Uh, I'm so happy right now. Ẹ̀gbọ́n àti sista mi ti fi tẹ̀rín àti ọ̀yàyà wọ́n ti fi gba olólùfẹ́ mi wọlé. <laughs> So now ìgbà wo ni ẹ fẹ́ ká mú fún introduction? Ẹ eh, nǹkan tó bá ti yá kàn tó pẹ́ mọ́ ṣẹ́rí tó bá ti yégun ti o ti yọ rẹ̀ tiwa náà ah ìwò in fact ẹ jẹ́ ká ṣe ní pápápá ní kíákíá I can't wait. ẹ ṣeun she's a ah. good girl she's a good girl. ẹ ṣe mm. Dayọ̀ àti Dọlápọ̀ náà kọ́. Ah, Dayọ̀ wà nínú rúùmù tiẹ̀ àmọ́ Dọlápọ̀ ìyẹn ti wà lamẹ́ríkà wo jẹ́ kí n pè wá i'm sure ó máa wà surprise láti rí ẹ. Dayọ̀ ah. Dayọ̀ ah, bó ṣe máa lè kí múnú létí ẹ ni wà wà wà wà wà ẹni tí mo rí ò rí. àbúrò ṣọwọ́ ọ̀kẹ́ ọ̀kẹ́ ṣe ah. ṣe. Mm. how are you. ǹjẹ́ o rántí àǹtí Tẹ́jú? Oh, kù lè rántí ìgbà tó jẹ́ wípé tí wọ́n bá ń kọ yín nígbà yẹn eré pálọ̀ mọ́ máa ṣe eré pálọ̀ mọ́ máa ṣe àǹtí Tẹ́jú lesson teacher ìwọ àtàbúrò ẹ̀ ńgbà tẹ wà kékeré. àǹtí tẹ́jú. Eh. àǹtí ò fọwọ́ gan tẹ́jú tẹ́jú ah, ah, ẹ̀gbọ́n yín sùn tẹ́jú kò tún lè wọ nílé yìí kò ní dáa fún ẹ. Ah! mom this is my woman you don't talk to her like that. big bro big bro just chill. kí ló ṣẹlẹ̀. daddy daddy this lady is a foolish lady. ah yes. kí ló ṣẹlẹ̀. òun ló bá mi láyé jẹ́ títí bí mo ṣe wà yìí. everyone is gone is you and I, okay? Dayo, don't you ever tell your mommy anything that is happening between us, okay? Or anybody at all. If you tell anybody, oh, I will beat you. Do you understand? Do you understand? Yes, ma'am. Say it clearly. Yes, ma'am. Good. Don't tell anybody. Oh. I will buy you something. Hmm? I will buy you. Now, yeah. Start unbottling my cup. Good mm. boy. Ah! Tẹ́jú why? Mo tẹ́ pèsè. Tẹ́jú why? Ah! Ẹlẹ́dàá mi o. Ah! Ẹlẹ́dàá mi o. Tẹ́jú. Ah! Ẹlẹ́dàá mi o. think you want to gain from this? My baby told you no. Tẹ́jú! Ìwọ ló bàbá ẹja! Ah, Tẹ́jú! Ẹ̀gbọ́n ah, mi! Ẹ̀gbọ́n ẹjọ́ máa lọ! Dáràn mú dáràn mú dáràn! Báwo ni ṣe wọlé? Yes, darling. Ní aláìka àwọn èèyàn tí wọ́n máa rí. Mi ò kí ń láìkẹ́ o. Lójú láìkẹ́. Wọ́n ti máa ń jàjù owó máa fọ́ra wọn gbogbo ẹ̀jẹ̀ lójú wọn. Ó mọ̀ pé èèyàn ní láti máa rẹ́dí fún láìpẹ́. Mo máa like romantic film, àwọn romantic film. Wọ́n like romance ṣe. Ṣé o láìkẹ́? Mo láìkẹ́. Hmm? O láìkẹ́? Mo láìkẹ́. Mo láìkẹ́. <laughs> You know, I was thinking, I've been thinking. Eh? Mm-hmm. I want to get your brother a job. Mm, baby will need the job. I Àbúrò mi ni kid brother mi ni responsibility mi so mi ni take care No, I'll take care of it. Um, I know it's your brother, but then my pé mi fẹ́ kó dàbí pé you know kọjá èmi but think about it, you know, could bá ẹ fún everything all the time èèyàn mélòó ni wọ́n gan fúnra ẹ mọ̀ you know if I get him a job you know my mm-hmm. connect with my friends mm -hmm. I'm okay tó bá need anything kò ní mọ wá báyìí tó bá fẹ́ gbọ́ ọmọ jáde kò ní mọ wá báyìí tó bá fẹ́ ṣe yìí. Mm-hmm, mm-hmm. ọmọ bíi ti báwo ó sì kéré o. ẹ bọ́ ọmọ àdàgbà kan you know you have to start building this future mm. you can't be in this country and not be doing something okay, mm-hmm. makes no sense let me get him a job okay. bá insist me no problem oh, sure. that's why i love you thank you. i know <laughs> my baby. Hmm. Charlie change your bike. Change kini. change, ká change ẹni. Hmm? Tá a bá change àwọn ọ̀sẹ̀ kan ní ọ̀ kí ló ń jẹ náà sì lè dé ibi tó ń sọ Oh, you're just too naughty. yeah, when I'm with you, I'm not. I don't care. Uh oh, are you sure? Just with me? I was okay. Mm, I'm not in I'll put you in the middle. No, no. <laughs> hey, hey, my sabi, my tea you belt tea. Okay, ṣé àlọ́ mọ̀ ni? No, no, mo ní àwọn kan tí mo fẹ́ bẹ́ẹ̀ bó àwọn mi ò mọ bó ṣe máa rí láre àṣàbí we really need to call this off i mean we really need to call this relationship off i don't want it again i've turned a new leaf. <laughs> kílè tó ṣe máa ń like kó máa ṣe àwọn expensive joke báyìí wo sọ̀rọ̀ ju are we going or we are staying. Asabi, i'm not kidding you can ask me with your friend tó jọ I òun náà try to seduce me but that, it doesn't concern me and moreover, mo over ṣàbí èmi àti ẹmọ yìí difference tó wà láàrin èmi àti ẹ. ó you pé kò ju ẹ lọ tẹ́lẹ̀ gba tàbí relationship and you love me like that so what changed. okay okay if that doesn't matter to you how about your marriage oh. how about your marriage stay focused on your marriage and let me be come on come on now ó mọ̀ pé mo wà married kémi àti ẹ̀ tó bẹ̀rẹ̀ relationship i mean what changed why are you saying this now kí ló ṣẹlẹ̀ gangan. so please asabi um, i think ọṣọ àbíkú fóònù mi ring as you can see mommy mi ló ń pè mí. Eh, but o máa ń bá mọ́mí sí ẹ̀ asabi please excuse me i don't want to embarrass you just. but asabi please get down thank you ṣó rántí pé eh, owó mi ló pọ̀ jù nínú owó mọ́tò yìí. don't tell me that story asabi ṣé kí n bọ́lẹ̀ kí wàá gbé bọ́lẹ̀ ṣé kò tó fẹ́ nìyẹn. me. go down. peacefully. no no no no no no no. brother brother. you don't have to do that. really like seriously me èmi àṣàbí so hello mommy yes ma yes ma mi ti gbà lọ́wọ́ mi ti ń bọ̀ ma. mo mà ti ń bọ̀lẹ̀. mi ti ń bọ̀ mi ti ń bọ̀ ma. What's up, darling? How you doing? Don't you ever, don't you ever sneak up on me again, okay? Mm -hmm. Why won't I sneak up on my baby? Excuse me, you don't do that to me. Are you out of your senses? Shegun. What the hell is wrong with you? Shegun. Don't you ever try that with me again. Ṣẹ́gun, mo ti sọ pé Jimmy. má bínú, dáríjì I'm sorry. Sorry? Did you just say sorry? You're sorry for being stupid, wicked, and evil? Wait a minute. How could you? My own cousin? Ah, anyway, it's fine. It's fine. It's okay. It's okay. Remember that I told you I don't want to have anything to do with you again. Let me have my peace. Let me move on with my life. Next time, next time you come closer to me, trust me, I'm gonna kill you. Good riddance to bad rubbish. Ṣẹ́gun. Ṣẹ́gun. Ṣẹ́gun. ṣàánú mi àfìgbà tí mo fọwọ́ ara mi báyé ara mi jẹ́ ọkùnrin kẹrin tó wọ́n fi mí sílẹ̀ lélẹ̀ ìgbà ìmọ̀ ni how do I explain this ìgbà ìmọ̀ ni ah my regret ooo. kò sóhun tá a foníṣe tó gbé hùwà rere hùwà tó ta nítorí. kí lélẹ́yìí olè o ti kúlẹ̀ lọ́la àbí ẹ kí lélẹ́yìí kí wọ́n máa mọ̀ kí wọ́n máa mọ̀ ẹ́ tì ibi kò mú un. kúlẹ̀ síbẹ̀ yẹn. It's, I don't know what olóògbọ́n gbomi òun mi ìbú bí ti bíbẹ̀. ó tún pọ́nlọ́ ṣeré ah. ó tún pọ́nlọ́ lórí irọ́ kí ni èmi mo fi síbẹ̀ ṣe àbí ẹ lọ́ọ́ fi síbẹ̀ dábì lóhùn ó lè ọmọ ìyá ó lè. ó ti tún náà ó ti lówó náà náà it's okay. no oh, it's annoying kí wọ́n lè kó máa jalè àti ọ̀hìn kó máa jalè ẹ́ wo bó ṣe rí pàdáwò bá a kún ya olóògùn oṣù nonsense. Why? If you need money, you talk to me. Why are you doing that? I swear to God, Mom, you did baby, come home. Hey, báwo ni ìbá fẹ́ sọ ilé ìgbà? Owó yẹn ń bàgẹ̀ náà. You need something, you tell me, and tell her. You can't just take. You know, I'm sure you're tó ti tó ti tó ìyá wa. mo i will take him later. ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ bá very important. ọ̀rọ̀ ọ̀rọ̀ wo ni ẹ. Um, last night mo wá sọ̀dọ̀ rẹ̀ that weekend. Mm-hmm kí ni tí mo nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ̀yìn. ṣé nǹkan ṣẹlẹ̀ ni. why you are treating your brother that way. kí ló mọ yẹn ṣe fún ẹ why tó fi ń treat ẹ bẹ́ẹ̀ yẹn. no this is this is bad i thought it's your blood. mo ṣe ń treat ẹ yìí ó terrible gan. Ayọ̀ àbúrò mi jí mi ní owó mo bá rí ṣé crime yẹn ni yes àbúrò mi jí mi ó jí owó mi mo dẹ̀ dín pẹ̀lú ẹ̀ ṣé crime yẹn ni. babes babes you and I both know pé bọ́ọ̀ yẹn kọ́ ló jalè n kọ́ ló jí owó ẹ. come on. ayọ̀ so fẹ́ gbọ́ èrè ẹ̀ṣẹ̀ tí ìyá ẹ̀ṣẹ̀ òun ló ń jẹ yẹn. mẹjọ. àbólórí búkú lọmọ ẹ ni ta mọ́ mi ẹ o ò dá yẹ ẹ mọ̀ ni àbó o ti gbà pé yẹ ẹ ti sọkún ni <laughs> ẹ níwọ̀ ọmọ ọ̀ràn kí wọ́n wọ́n máa dánú wọ́n mọ̀ fọ́ ọmọ játijàti ìwọ o wá ń jí owó nínú ilé yìí ẹ́ sórí sórí tí inú bá bí mi ju bó ṣe yẹ lọ tí mo bá mú kínní tí má làmọ́ ẹ lórí pọ́ wà láàárọ̀ ayé. màbù má ṣọ́nù sáré wọ́n mọ àlè játijàti. èmi kọ́. ìwọ kọjọ táwa ni o táwa ni o ṣáwọn ọmọ tèmi àwọn olú ọmọ mi àwọn ọmọ alálùbáríkà mi ni wọ́n máa wá máa jí owó nulẹ̀ yìí ni. ẹ lè sọ àbí ẹ lè sọ so o túbọ̀ sí pé àwọn ọmọ mi ń jalè àbí ẹ àwọn ọmọ yẹ àwọn ọmọ mi jalè ọmọ àlè pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ a lè sọ fowó. ọkùnrin ni wọn. o tún sì o sì ń sọ̀rọ̀ o sì ń sọ̀rọ̀ ẹnu ẹ̀ súnmọ́ bí súnmọ́ bí súnmọ́ bí ó sì máa lọ bá ìjà ẹ̀ níbi tó wà ọlọ́wọ́n bá ń gbọ́ tó o bá lọ ní gbọ́ ọ̀nù rẹ̀ tó o bá lọ bá ìjà ẹ̀ nínú rẹ̀. nwaanyị a ị chọrọ ịbụ dis a sị iwe ekwensu onye onye iberibe onye arụ ala lelee otu ọ dị amụsụ ogịnị ka nwata mere gị ee eh? ogịnị ka mere gị lelee otu ọ dị shot devil put ị chọrọ ya gwa ọkụ ị chọrọ gị gbogbo orí burúkú tó kà kalẹ̀ ó ní kúre fún ṣó lórí burúkú sàmì ẹni ó ni wọ́n dẹ̀ máa gbọ́nú lẹ́bi wàá máa ṣe galegale wàá ó lè bẹ̀rẹ̀ sí jó ọ̀fọ̀ lẹ́ka ẹ̀ mi ẹ̀ ṣe eku eku eku eku ìyá ẹ̀ máa kúra sí. ẹ̀yin ló máa kúra la. ìyá la jẹ ọ̀ ẹ̀ náà máa kúra. ó lọ́ọ́ bá ti ṣèrè. ọmọ ẹ̀ ṣe máa bú ìmọ̀ bìtẹ̀ wọ̀nyẹn. tó bá bẹ̀rẹ̀ wá sí bú ìmọ̀ bìtẹ̀ wọ̀nyẹn. ẹ̀ máa fi wú wá kí ìyá làbẹ̀ rẹ̀. ó yẹ wá sọ̀rọ̀ ẹ̀ yẹ wá sọ̀rọ̀ ẹ̀ yẹ wá sọ̀rọ̀ like enough is enough as this pikin don dey suffer too much now but i no go fit take am anymore the suffer don too much i no like am ìwọ dẹ ní sùúrù náà arábìnrin nkechi ní sùúrù ìyàwó ló ń jẹ níbi tí wọn mọ ìyàwó jẹ kankan náà ìyàwó ló ń jẹ. mo ní ọmọ ń jìyà ojoojúmọ́ la máa fi ìyà jẹ ọmọ ọlọ́mọ kí ni nǹkan tó ṣe fún yín gangan èmi eléyìí ni màá gbọ́mọ ẹ kúrò lé i know you go fit do about am i go carry that pikin comot for this house today. ẹ ibi tó ń gbé lọ yẹn ń sè kí ló bẹ̀rẹ̀ ṣe fún lọ. kí ni èmi tó jẹ́ pé very soon as, as soon as possible i go dey process her papers to follow me go america and i sure say once she follow me there she go dey alright she go leave all this suffer wey your you and your wife just dey suffer to get up and na wetin happen my sister pikin you come dey suffer like this for your house why. kechi ẹ eh, ṣé wọn sọ fún ẹ pé mi ò lè tọjú ẹ ń bí ni àbí wetin you dey even talk sef ṣé wọn sọ fún ẹ pé mi ò lè tọjú ẹ ń bí ni tó fẹ́ gbé lọ tó bá gbé lọ sọ́run ṣé oṣù ìpínyàwó ni jẹ́. má lè ṣe máa sọ pé ìyá máa jẹ́ she's just like my own daughter too eh, ẹ̀yin náà ẹ̀ wo bóyá rí ṣé ó wà òkè bọ́ ẹ ṣe ń wò yẹn ṣé ẹ máa ń wọ ọmọ yẹn rárá ṣá kò make sense now. kékeré o ó ti yé mi mo ti gbọ́ ẹ màá la òkò mú lọ ṣùgbọ́n kankan ò gbọ́dọ̀ ṣọmọ mi o. that's a promise but ení ìṣàmù máa gbé lọ kúrò mi bí mo ṣe ń lọ máa tẹ̀lé mi lọ. àwọn olè dúdọ̀ la ó gbé mi lọ tó le tó yẹn. Hmm? bí mo ṣe ń lọ sìn mo ń lọ and that's final. yes pay back time. pay back. Yeah. You're talking about revenge. Mm-hmm. Do you know what that is? Mm. What that be circle? It keeps going round and round. Kilo moto moti tó mọ títí ẹ lè ṣe You're just gonna end up being a bitter girl. This is not good. Ọmọ be ló mọ̀ yìí for heaven's sakes. Yeah. Kilo sons. Pé ọmọ kékeré ni. Nígbà tí wọ́n ń dín pẹ̀lẹ́ mi, I was still a baby yes ìgbà tí wọ́n máa treat èmi náà baby, she ni mí so kí lè expect jọ má dà sí jọ nítorí ọlọ́run ṣùgbọ́n ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ family ni jọ nítorí ọlọ́run má dà sí ọ̀rọ̀ family wa jọ ti gbọ́ kí ló fẹ́ ibẹ̀ ó dà McDonald sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ibẹ̀ ó dà kó jẹ ṣùgbọ́n mò ń bọ̀ jẹ́ I can explain eh doctor ni bọ̀bọ̀ yẹn mo ní malaria ni Mary dey sọ fún mi pé òun ní doctor kan láround pé kóun bá mi pè mí ò tiẹ̀ mọ bọ̀bọ̀ yẹn from anywhere Mary ló introduce ẹ̀ sí mi bó ṣe fẹ́ fún mi ní injection tí mo ní kí n tán kí n gba abẹ́rẹ́ òun ló wọlé yẹn I have nothing to do with him. Oh God Asabi save it okay now into surprise, surprised mo ṣe mọ this is your filthy friend òun ló pè mí pé kí n wá wá and I cut you right handed. Oh, so you guys have been sleeping around with younger guys. àwọn tẹ̀lé bí lọ́mọ aṣábí. Ah, wo ṣó ti rí sìn mary náà ló ṣàfẹ́ rí fáyán o ó tún wá ṣàrìnà kó fàdìyẹ òun náà ló sọ pé òun mọ dókítà pé òun mọ young doctor kan kó òun pé kó wá treat mi lé ó dẹ̀ gbẹ̀rí mi jẹ́ mi ò parọ́. ṣàbí nínú this same mary tó máa ń wo mi bí bọ̀dọ̀ dẹ̀bi do you know how many times mary ti wá seduce me. Huh? Ah. yeah yeah do you know how many times but orí ìfẹ́ tí mo ní i never tried it for once. mo ti rí mo ti rí nǹkan tí mò ń so many girls tó máa ń try láti seduce me but torí ìfẹ́ tí mo ní ṣe mi ìfẹ́ wò ta you understand. Mary wá seduce ẹ ó ti rí nsìn ó ti rí nsìn ó ti rí nǹkan tí mò ń sọ it's because she wants you ah Mary wá set me up Fúnṣọ́ set up ni trust me mi ò lè ṣe irú ìjọba mi lè fọ bẹ́ẹ̀ yín jẹ́ níṣu láyé. Àṣàbí Àṣàbí Ọlọ́run tó dá mi tó dá ẹ mọ̀ sí I don't want to have anything to do with you again it's over okay just take it fún sọ́ni sùúrù ok jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ tí ẹ gbọ́ mi jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ. Um, babe, kí ni wọ́n fẹ́? Àwọn ọmọ kan need the ice there and I take spoon to mix up the drinks. Okay, yeah, that's fine. And what about you? Just ice. Just ice. Just ice. Just ice. <laughs> ah, Dọ́lápọ̀. Dọ́lápọ̀. Yes, ma'am. Ẹ ti ń tún Ma, Dọ́lápọ̀ wàá sẹ́gun yes ma. ma ma yes ma. diot. yes ma. o ti fọbọ. bẹ́ẹ̀ ni ma. o ti fọ àwọn aṣọ. mo ti fọ ma. mọ́tò mi ńkọ́. mo mo ma fọ létà. are you mad? sórí ẹ̀ pé ṣá o ò fọ mọ́tò mi Dọ́lápọ̀ are you okay? mo fẹ́ káwọn ọ̀rẹ́ yín lọ kí n tó fọ ni. so don't talk when i'm talking don't you ever reply back idiot tó bá bí ẹ̀dá tó bá bí ìyá ẹ̀dá má fọmú tó yẹn ẹranko lásán lásán jọ bá mi get eyes fún ọ̀rẹ́ mi àti spoon tó máa fi mix ẹ̀. ọmọ mi bàjẹ́ nǹkan ó bàjẹ́ ó bàjẹ́ torí òun àti ẹranko mi rí yàtọ̀ òun àti animal kò sí yàtọ̀ ṣe fúnpù ó bàjẹ́ gan-an ah! tí bá kàn rí ní kò máa inú kò máa ń rún babe a fọ one party. ti Oh ọ̀rẹ́ mi ó máa dùn gan azin ó máa bá a gan. dress code. pàtí yẹn gbọ́dọ̀ tọ́ mi. kẹ́ ẹ fọ́ọ̀lì gan kẹ́ tọ́nà. sórí ẹ̀ pé lórí ẹ̀ pé yóò ṣe ayé màá dìbò tẹ̀lá lórí ẹ̀ pé wọ́n kọ́ ọmọ ẹ̀zọ̀ wọ́n fi wọ́n ẹ̀zọ̀ wọ́n ẹ̀zọ̀ fún mi. Really? lórí ẹ̀ lórí ẹ̀ wọ́n tẹ̀lá bí ayé Why stupid ja? Oh Ani oh kí kọ́lọ́ mọ àìsàn ó lọ fi glass of mọ àìsàn fún mi. Sori ẹ̀ mo lè mo lè mo lè mo lè kẹ́ oh, orí ẹ̀. Ṣé bá burú ẹ ló pé? Get out.

ìwọ ló tó láti ṣohun gbogbo láyé mi ìwọ ló tó ọba ọ̀run rẹ báyé tilẹ̀ nǹkan mi pé n kò já mọ́ nǹkan kan. ṣó wà òkè aṣábí kí ló fa agbóná fẹ̀yìntì kí ni gẹ́tìmáà yẹn sọ fún mi kọ́ máa ṣílẹ̀kùn àbí ti bá wọ̀ kọ́ má ṣílẹ̀kùn fún mi. fún èmi. ta ni ẹ. aṣáájú ah. ṣé ọmọkan tó ń sọ ṣá. ta ni ẹ ṣé wọ́n ní Buhari ṣé wọ́n ló ní Nàìjíríà ṣé wọ́n ní president ni. mo ní kọ́ má ṣílẹ̀kùn fún nuisance for a betrayer like you. o ti cause havoc do you want to cause more? no way kò sáyè ìwọ ìwọ tí mo pè lọ́rẹ́ mi tí mo finú tán hmm. ìwọ set èmi up pẹ̀lú Fúnṣọ́ ó tún wá ń bà mí jẹ́ fún Dayọ̀ ó tún wá ṣe worst ìwọ ló ń seduce Dayọ̀ i mean aren't you ashamed. excuse me jọ kí ló ṣẹlẹ̀ gangan nínú nǹkan tó ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ tí ò ti ṣẹlẹ̀ rí mo mí pé kí ló ṣẹlẹ̀ gangan tí ayé ò tí gbọ́ rí kí ni ìṣòro ẹ èmi fi pé big girl ni ẹ because báwọn big girl ṣe ṣe ń gbòòrò nìyẹn àjọ máa jẹ ẹ̀kan tó wà nílẹ̀ yìí ni wọ́n pọ̀ àbùbù tán ni yes kí ni tó wá ń ṣe bí ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ máa lọ pọ́nrọ̀ gidi ló fẹ́ sọ ni ṣé ọ̀rọ̀ játijàti yàmàyàmà tó fẹ́ sọ nìyẹn tó ń gbé ẹ wọn gbọdọ̀ ṣígẹ̀ tún mi ò gbọdọ̀ wọnú ilé ẹ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. You are a big fool. Oh, nitted you. Now, Mary, get out of my house. <laughs> Ashabi, don't insult me. Oh. ọ̀rẹ́ gidi ni mo pè ẹ́ torí bẹ́ẹ̀ ni mo ṣe wá síbí báyìí pé oh. kí ki sọ nǹkan tó ń ṣẹlẹ̀ ń gbòòrò fún ẹ oh. kí wá mú ẹ jáde hmm. jọ torí ọlọ́ insult me Ma insult me. get out of my house. má tajà rẹ. má pariwo mọ́ mi sọ fún síkẹ́ǹtì ẹ kó má pariwo mọ́ mi kó má pariwo mọ́ mi. wọ́n ṣàyín out make use of the door. má pariwo mọ́ mi. ẹ bọ́ta bọ́ta ọ̀rẹ́ ọ̀dà rẹ̀ bọ́ta just go out please go go away. jọ ẹ pẹpẹpẹpẹpẹpẹpẹpẹ bọ́ta kí lọ́kọ́ sí kí lọ́kọ́ sí egbò alárẹ̀ wo bọ̀bọ̀ ẹni ìgbè tó bá tún wá sínú ilé má ṣì géètì ilé mi fẹ̀. sórí bó ṣe wà yẹn apààyàn ni ó lóògùn o ó lè da òògùn lẹ̀ má ṣílẹ̀kùn pọ̀ mú balẹ̀ kó gbá ẹsẹ̀ bọ́ọ̀lù. gbàgbàgbà ẹ drop kí n gba tẹ̀ ń jáde. kí o ilé mi àbílẹ̀ títí ẹ ṣé yẹ ló kọ́lé yìí ni ẹ dá mi lóhùn. ìgbà tí mo sọ fún yín pé mo jáde pé mo kò fẹ́ stroll jáde inú oòrùn mo ti wà látàárọ̀. kí ló sọ ń sìn inú oòrùn oòrùn etí pa ẹ ibi tó ti ń bọ̀ láti kò tó ti ń bọ̀ ẹ ṣé oòrùn kì í pa lẹ́kọ̀ọ́ ni dá mi lóhùn oòrùn kì í pa lẹ́kọ̀ọ́ àbí oòrùn sì máa pa ẹ òjò máa pa ẹ wàá wò ó sínú òun wíńtà gbogbo ló máa pa ẹ síbí báyìí ó sì mọ kankan o ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni tí kò tó sọ yẹn ó ṣẹ̀ṣẹ̀ kí ni ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ gbígbà ni wàá sùn mọ́jú ṣùgbọ́n ibi tí wàá sùn mọ́jú ló ti wà yẹn gbàgbé lẹ́nu ìrẹ́ra mi ọlá mi fi bá ti olóòórùn ṣé mi lọ́wọ́ báyẹn èmi. tí wàá sùn mọ́jú ló bàbá. bọ́mọ mi láwọn ẹ̀ sọ̀rọ̀ ó dáríjì mi gbogbo àṣìṣe mi pátápátá kó dárí ẹ̀jì mi èmi náà ti realize gbogbo mistakes mi. o ṣe realize mistakes ẹ̀ ń sìn ọlọ́mọ tó jẹ́ pé o ní chance àti fi sọ́wọ́ ẹni tó nífẹ̀ẹ́ tó máa tọ́jú ẹ̀ dáadáa torí ìlara envy for nothing tí o wà needed o lọ ti àwọn ọmọ ọlọ́mọ sẹ́nu sẹ́nu sẹ́nu tírélà because kò sí àtọ̀ nu pé wọ́n pa wọ́n mọ́ṣẹ́ wà yẹn sìn ẹ ẹ tí complete stranger tí ò tí wọn kọ́ dandan lé lọ bá iye ọmọ ọlọ́mọ jẹ́ sìn nítorí ìlara pé ọmọ tí ẹkọ máa tó máa tọ́jú wọn lílé okó wọn lọ sí ọ̀dọ̀ ẹ tí ẹ pé wọn ò lè tọ́jú wọn dáadáa wọ́n á ṣe à ń sọ ọ́ sí pé kí ni máa pè kí máa bẹ̀ pé kí ni kí ni máa pè kí máa bẹ̀ pé kí ni bí a pa ọmọ ẹ̀jẹ̀ níbi tó wà ṣàánú mi náà ni kò sẹ́ni tó kọjá àṣìṣe ìgbà mo ní gbogbo ìgbà yẹn ẹ èmi náà ti kábàámọ̀ gbogbo nǹkan tí mo ṣe ọlọ́run mo ti kábàámọ̀ gbogbo ẹ̀ pátápátá àmọ́ àtúnṣe nìkan wá báyìí. <laughs> bọ́ mọ́mì èyí náà ṣe díẹ̀ ká tó wá tẹ́wọ̀ dáná o ah, ah. àbúrò mi tó mọ̀ pa yín sí ló ń jẹ̀yà gbogbo ẹ̀ lọ́hùn-ún tó ń gbọ́ lẹ́nu ọmọ ẹ̀ o ṣe ni máa ní mind pé wọ́n máa fi àjọ mọ́ ẹ̀ hmm. torí ìwọ náà bó ṣe wà nìyẹn irú èèyàn bẹ́ẹ̀ ni wọ́n bó ṣe rò pé bó ṣe máa ṣẹlẹ̀ sẹ́rẹ́ sọmọ ẹ̀ náà lọ́ọ̀ nìyẹn bẹ́ẹ̀ ni nítorí ìlara ẹ pé ẹ ọmọ ẹ o ò fẹ́ fi sọ́wọ́ ẹkùn wá ti sẹ́nu tirẹ̀là kò sí yàtọ̀ òun sáfẹ́ kùn ẹkùn tí ó jẹ́ pé èèyàn dáadáa ni bó ṣe rí sèmi nìyẹn ẹni tó yẹ kó máa tọ́jú ọmọ ẹ̀ tó yẹ pé kò ní sí wàhálà kankan rárá o fà yẹn kúrò lọ́dẹ o sọ pé àìrọ̀ o èmi lè jẹ́ káwọn ọmọ máa mingle pẹ̀lú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn o wicked mother ni o wàá lọ fi sọ́wọ́ èèyàn tó yẹ kó máa bà yé ẹ̀jẹ̀ tó lọ ń kọ́ ń kọ́ kúkọ́ o nìyẹn o tó bá yà àwọn ọmọ ẹ̀ dé o ṣe wàá ń bẹ̀rù ń sìn pé ẹni tí wọ́n fi àjẹ ọ̀dọ́ ẹ̀ lọ́wọ́ à ń sìn sórí náà dànù ẹ pa mí ẹ pa mí ẹ̀yin méjì ah, kí ni mo ṣe ah, ìyá kọjá ló bí mi náà ẹ̀dẹ̀ mú gbogbo ẹrù ẹ̀dẹ̀ dání mi nìkan lórí kí ló dé kí ló ṣẹlẹ̀ ah, mo ṣáà sọ ọmọ ní mo ti máa ṣiṣẹ́ mi mo lè ti ń bèbè mo ti bèbè tó tẹ́jú tẹ́jú gbogbo ibikíbi tó bá wà ò ní láyé ò nífọ̀kànbalẹ̀ bó ṣe pa mí lẹ́kùn ìwọ náà máa sunkún títí dọjọ́ alẹ́ ni ìbànújẹ́ ló máa jẹ́ tiẹ̀ lágbára lọ bó ṣe dá ìkorò àti ìbànújẹ́ sínú ẹbí mi bọ́lá ṣe máa bá mi bá tiẹ̀ jẹ́ kalẹ́ nìyẹn mo lórí burúkú obìnrin ẹ́ lórí pé mo pè é pé kó wá jẹ ó dẹ̀ bọ́ soso ó dẹ̀ bà mí láyé jẹ́ ah ẹlẹ́dàá mi kò kọ̀ mí já máa wò mí rọ̀jò ti rọ̀ lọ má wò wà mí má wò wà mí mọ́ mi lára àtàwọn ọmọ yìí ni kò rò mọ́ mi lára ṣàánú mi torí Ọlọ́run má jẹ́ kábàámọ̀ lórí àwọn ọmọ yìí wọ́n nǹkan tí mo kàn ṣáà fẹ́ kó ṣe ni pé kó bá mi pe ọmọ lọ́lá ọmọ mi ọmọ lọ́la ọmọ mi ni. ọmọ ẹ nísìn. Ah, ọmọ mi náà ní láti lẹ. ẹ ó ti yé mi. wọ́n mi pé kí n lè rábùrú ẹ̀ bá sọ̀rọ̀ kí n lè rí dọ́lápọ̀ bá sọ̀rọ̀ ẹ ìwọ nìkan náà ló ní àṣẹ̀sì sọmọbìnrin yìí àwa tó kù àlẹ́tọ̀ àti pé àlè pé mi ti ẹ̀ ní nọ́mbà ẹ̀gán lọ́wọ́ ẹ bá mi pé ó dá mi jí mi tuntun yẹn lọ́kọ̀ọ́ sáré. tó ń ṣe ìgbà tó ń ṣe orin fún nọ́ọ̀sì pàpà. ǹjẹ́ kíkọ́ pẹ̀lú ẹlẹ́ni ẹ̀sìn bẹ́ni kí òní kan ló fà ìtú ọ̀fọ́ ara ẹ̀ fà ńkọ́ nǹkan ló ń jó òun. ọ̀bẹ̀rẹ̀ tí mo bí mi lẹ́bi tí mo bí mi lẹ́bi ẹ ló jàre ọmọ mi dáadáa pẹ̀lẹ́ ẹ àlàáfíà là wà wò ó jàre mo kàn ní kí n tútù ẹ̀bẹ̀ ni. àní mi ò lè bínú sí i. jọ ìdáríjì mi má bínú tó bọ. dáadé mi ò bínú má ṣe bínú sí i. àjẹ́ ń bẹ̀ ẹ́ sẹ́ tí mo ṣe fún ẹ ó pọ̀ ju pé kí n má máa bẹ̀rù lójoojúmọ́ ẹ jọ tó ń lọ mo ṣe é mo ṣe lè dá ẹ dáríjì mi jọ ọmọ mi ṣùgbọ́n ẹ ẹ o náà wà ń bí. mọ́mí náà ń kọ́. ẹ jẹ́ bá wọn sọ̀rọ̀. mọ́mí ẹ̀ ní sìn kò wá sóríire ọmọ dáadáa sóríire. hold on. ah mọ́mí ọ̀rọ̀ wa rí ìkẹ́mi wá ṣoríire wá lálùbáríkà ṣorí bó ṣe pọ́n mi lélẹ̀ rẹ̀ ah! ọmọ àpọ̀wọ̀ náà lè ọmọ máa kẹ́ ẹ títí dọjọ́ alẹ́ má bínú sí mi ìyá mi èṣù ni èṣù ló yá mi lòún gbogbo ìgbà yẹn jọ torí ọlọ́run ọba mo fẹ́ kó fi gbogbo ẹ̀yà mi mo fẹ́ kó dáríjì mi pátápátá jọ torí ọlọ́run ọkọ mi mo fẹ́ kó dáríjì mi ìgbà ìmọ̀ ni past tense nìyẹn mà past ni ẹ ti gbọ́. ọ oh, mo ti dáríjì mi látọkọ ẹ. Ah, ọmọ lọlá ò ní rí dààmú láyé ò ní ṣubú dààmú ò ní ṣubú burúkú hmm. apá ayé apá ọ̀tá ò ní ká ẹ sórí bó o ṣe kẹ́mi lọ́sọ̀ọ́ yìí ah, ọmọ akẹ́ ìjọba ẹ lọ ọkàn abalẹ̀ wàá rí dùnú wàá ráyọ̀ mọ́mí àbúrò mi náà ni ẹ̀jẹ̀ mi ni ẹ tí ìbá tọ́jú ẹ̀ lẹ́nu tó fẹ́ tọ́jú kò sí pírọ́blẹ́mù àsìkò. iye náà mo ní kí n bíi pé àbúrò ẹ̀ ń kọ́ ọ ṣé kò sí aáwọ̀ kankan láàrin ẹ̀yin méjèèjì o ṣé ah, ó wà dáadáa ah, mo ṣe ah, kí n fọkàn balẹ̀ o ṣé ọkọ mi o ṣé o mi ọmọlọ́lá mi o ṣé mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ gidi gan wo o máa tọ́jú ẹ̀ in fact ọlọ́run àtúbọ̀ bá mi ṣàánú ẹ̀ jù báyìí lọ gbogbo àdáwọ́lé ẹ̀ báyìí ló máa yọrí sí rere bó ṣe wá wà nílùú òyìnbó yẹn wo wàá kúrò èkó wálé lágbára ọlọ́ọ̀ o ò ní ṣìfẹ́ o ò ní gbégun eléegun ọkọ tí a dé orí ẹ báyìí ìhà igun ẹ báyìí òun lọ́lọ́run máa fi fún ẹ gẹ́gẹ́ bí ọkọ o ṣe ọkọ mi o ṣe o ṣe mo dúpẹ́ o inú mi dùn ìbò àbúrò ẹ náà lóun fẹ́ bá ẹ sọ̀rọ̀ ń bì. bá mi gbé fún un. dájú. ẹ ó yá ó dàn fún dáàdì yìí kó máa pè mí dáadáa ọṣó ti gbọ́ mo fẹ́ máa gbóhùn ẹ lóòrèkóòrè kọ́kọ́ mi lè máa balẹ̀ o ṣe ọkọ mi pẹ̀lẹ́ jàre wọn dáadáa ọlọ́run àdó tiẹ̀ o máa tún pè ẹ́ dé o máa tún pè ẹ́ dé tàṣùgbọ́n pẹ̀lẹ́ ó dàbọ̀. Okay. Thank you. Thank you. Ó ṣe ọkọ mi. Ah, mo dúpẹ́ owó Ọlọ́run, mo dúpẹ́ ẹlẹ́dàá mi gbogbo tó ti ṣẹlẹ̀ ó ti lọ ọkàn mi hmm. ẹ má jẹ́ ká tún padà sẹ́yìn mọ́ àwọn ọmọ yẹn sì wọ́n ti dáríjì ara wọn ti ń bára wọn ṣe ẹ́ tuntun rẹ̀ lọ́wọ́ ti bọ̀. tó tọ́ yẹ̀yẹ̀ wà rere àwẹ̀ ṣé wo olódà ni mo dúpẹ́ o mo dúpẹ́ mo dúpẹ́ o. dòrò ohun tá a foni ṣe ọ̀rọ̀ ìtàn ní bòdọ̀lá kò mà ṣe o ò ṣe mí ò ṣe mí rárá ṣùgbọ́n tí bá ń ro àtẹ̀yìnwá ọgbẹ́ ọkọ̀ ló máa ń jẹ́ fún mi tí mo bá rò nǹkan tí ìyá ẹ̀ ṣe fún mi ṣe fẹ́mi àti mọ̀mísí mi inú mi ò kí ń dùn inú mi máa ń bàjẹ́ ni kò sígbà tí mo wá fojú kùn ẹ́ tí inú mi ò kí ń bàjẹ́ mi kí n ṣáà ṣe nǹkan kí n ṣáà díò pẹ̀lú ẹ̀ bó ṣe máa ń ṣe mí nìyẹn èmi náà kì í ṣèyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n past ló fà á tí mo fi ń react sí ẹ báyìí nítorí nǹkan tí mo sì ẹ ṣe fún wa òun ló fà á tíyà mi fi jọ́ lọ́hùn ni pé tí mo fi lose mom sí mi mo ti forgive ẹ o ọlọ́ọ̀lọ́hùn ọkọ mi àtọ̀rẹ́ mi ló fà tó ti gbọ́ èmi náà ń ṣèyàn bẹ́ẹ̀ má bínú jẹ́ nítorí ọlọ́ I'm so sorry. <laughs>